ẹ kú dédé wòyí ní gbogbo ibikíbi tí afẹ́fẹ́ móhùnmáwòrán Orísun ti ń fẹsìn yín ìròyìn mẹ́wàá ló ń dé sí ojú ìwòran yín láti tẹlifíṣàn Orísun ṣògo rẹni kejì Abíọ́nà ló ń tọ́kún ìròyìn ìròyìn ọ̀rẹ́ lẹ́kùnrẹ́rẹ́. ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea fojú ikọ̀ Everton rí màbò nígbà tí wọ́n gbo ewúro sójú wọn pẹ̀lú àmì ayò mẹ́rin sí òdo nínú ìdíje ìfẹsẹ̀wọnsẹ̀ eléyìí tó wáyé ní àná ẹ jẹ́ kí a gbọ́ bí ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ ṣe wá. ẹ káàbọ̀ padà ayẹyẹ ìdẹ́rìn pòṣónú dẹ̀stọ́kà wáyé ní ọjọ́ ìyàsọ́tọ̀ eléyìí tí ó jẹ́ fún àwọn obìnrin ní àgbáyé ní àná òde yìí ẹ jẹ́ kí a lọ gbọ́ bí a ṣe ní ẹ̀kúnrẹ́rẹ́ eléyìí lọ́wọ́ tí a sì mú wá fún wa. ẹsẹ̀ ògbèrò ní ibi ayẹyẹ ìdẹ́rìn pòṣónú ìlú mọ̀ọ́ká dẹ̀stọ́kà eléyìí tó wáyé ní ọjọ́ kẹsàn-án oṣù kẹta ọdún yìí níbi tí ọ̀pọ̀ àwọn ènìyàn ti péjú pésẹ̀ sí láti wá yẹ̀ sí láti tún gbádùn ara wọn ní ọ̀pọ̀ àwọn adẹ́rìnpòṣónú náà wà níbẹ̀ nínú ẹni tí Kenny Black jẹ́ ọ̀kan nínú wọn ẹni tí ó sọ pàtàkì ẹ̀rín àti ọ̀nà tó dára láti máa fún ara ní ìsinmi ìgbádùn kò lópin bí àwọn ìlú mọ̀ọ́ká adẹ́rìnpòṣónú ti ń lo èdè gẹ̀ẹ́sì àti àdàmọ̀dè òyìnbó tí a mọ̀ sí pidgin fi mú inú àwọn ènìyàn dùn àwọn tí ó wá síbẹ̀ sì gba the stalker ní ìmọ̀ràn pẹ̀lú àdúrà pé kí olódùmarè tó fún un ní agbára láti lè ṣe jù bẹ́ẹ̀ lọ ẹ̀rín ní múnú àlàyé dùn òun ohun tí gbogbo wọn fi sẹ́nu bí wọ́n ti ń fi ọtí díẹ̀ sẹ́nu tí wọ́n sì ń fi àwọn ìpápánu ọlọ́kan òjọ̀kan sẹ́nu pẹ̀lú ni wọ́n mú ẹ̀rín sí ẹnu wọn bí àwọn adẹ́rìnpòṣónú yìí ti ń ṣiṣẹ́ wọn fún wọn. ẹ káàbọ̀ padà ìṣẹ̀lẹ̀ ìjàmbá ilé tó wó ní orílẹ̀-èdè China tí ó sì pa díẹ̀ nínú àwọn tí ó ní àrùn kòrónà àti àwọn díẹ̀ tí wọ́n sì kó jáde sí ń bẹ ní ilé ìwòsàn níbi tí ọ̀rọ̀ náà dé dúró ẹ jẹ́ kí tẹlifíṣàn Orísun mú fún wa ní ẹ̀kúnrẹ́rẹ́. ẹgbìnrin ọ̀tẹ̀ bá a ti pàkan nìkan rú ní ọ̀rọ̀ ilé ìtura èyí tí ó jẹ́ ibi ìyàsọ́tọ̀ tí wọ́n ń kó àwọn tí wọ́n ní àrùn coronavirus sí ní orílẹ̀-èdè China bí èyí ṣe wó lulẹ̀ tí ó sì pa ènìyàn bíi méje tí àwọn díẹ̀ sì tó farapa nígbà tí wọ́n dóòlà ẹ̀mí àwọn tí wọ́n wọ àádọ́rin bákan náà ni àwọn ẹ̀ṣọ́ aláàbò sì rí àwọn díẹ̀ kó jáde nínú ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọ̀hún ẹ̀wẹ̀ ní orílẹ̀-èdè Italy pẹ̀lú kéde ìlú òfararọ nípa títì àwọn ilé ìtajà ibi ìgbafẹ́ àti àwọn ilé ìjọsìn tó ń ti àwọn ibi gbogbo débi wípé láti inú ilé ní àwọn ènìyàn ti ń jọ́sìn nípa wíwo móhùnmáwòrán wọn bí ó ti ń ṣẹlẹ̀ gan láti ilé ìjọsìn bí a kò bá gbàgbé pé ìbẹ́sílẹ̀ àrùn kòrónà ní orílẹ̀-èdè China ti wá ń tàn káàkiri dé àwọn orílẹ̀-èdè káàkiri tó sì ti lé ní ọgọ́ta orílẹ̀-èdè tí gbogbo wọn sì ti ṣe àkọsílẹ̀ àwọn èèyàn tí wọ́n ní ìfarapa àti kíkó àrùn búburú coronavirus ilé níbi tí wọ́n yà sọ́tọ̀ fún àwọn ènìyàn wọ̀nyí ní ìṣẹ̀lẹ̀ búburú yìí dé bá wọn ní ọjọ́ kẹjọ eléyìí tí ó sì pe ènìyàn méje tí àwọn tó kù sì farapa tòun ti bí wọ́n ti kó ènìyàn àádọ́rin yìí jáde díẹ̀ tó farapa sì wà ní àwọn ilé ìwòsàn tí wọ́n ń gba ìtọ́jú fún ọgbẹ́ àti ìwòsàn fún àrùn coronavirus. kò jẹ́ bí a ṣe mú eléyìí wá fún wa ní ẹ̀kúnrẹ́rẹ́ ẹ̀bẹ̀ ní ká bẹ olódùmarè kó bá wa dẹ́kun ìbànújẹ́ kó jẹ́ ká dúró gbélé ayé ṣeun tá a wálé ayé wa ṣe. aya arákùnrin àkọ́kọ́ tó kọ́kọ́ kó àrùn kòrónà òun pẹ̀lú ti ní àrùn náà báyìí bí àyẹ̀wò ara rẹ̀ ti ṣe àfihàn àrùn yìí wípé ó sì jẹ́ kí ó di ènìyàn mẹ́ta tí ó ní àrùn covid-19 tí a mọ̀ sí coronavirus ní orílẹ̀-èdè South Africa gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó ti ọ̀dọ̀ iléeṣẹ́ ìjọba orílẹ̀-èdè náà tó ń rí sí ọ̀rọ̀ ètò ìlera jáde àwọn mẹ́tẹ̀ẹ̀ta tó ní àrùn yìí ní orílẹ̀-èdè South Africa wà lára àwọn ènìyàn mẹ́wàá tí wọ́n rìnrìn àjò lọ sí ilẹ̀ Italy gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mínísítà fún ètò ìlera ní orílẹ̀-èdè South Africa Zweli Mixi sọ nínú àtẹ̀jáde kan yàtọ̀ sí orílẹ̀-èdè China ní ibi tí àrùn COVID-19 jẹ́ tó ń jẹ́ corona ti bẹ̀rẹ̀ orílẹ̀-èdè Italy ló tún ní ìbẹ́sílẹ̀ rẹ̀ tó tún pọ̀ jù lágbàáyé tí àrùn ọ̀hún sì ti gbẹ̀mí ènìyàn ẹgbẹ̀rún mẹ́ta ó lé ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta three thousand five hundred tí àwọn mìíràn tó wọ ẹgbẹ̀rún lọ́nà márùnlélọ́gọ́rùn-ún one hundred and five thousand ní àrùn ọ̀hún lágbàáyé láti ìgbà tó ti bẹ̀rẹ̀ nínú oṣù kejì ọdún tó kọjá mínísítà náà àti àwọn tí ń ṣàwárí àwọn ẹgbẹ́ ẹlẹ́ni mẹ́wàá tó lọ sí Italy bí ó tilẹ̀ jẹ́ wípé ọ̀kan nínú wọn kò sí ní ilẹ̀ South Africa báyìí wọ́n ní èsì àyẹ̀wò àwọn mẹ́fà mìíràn yóò jáde láàrin ọjọ́ méjì ẹ̀wẹ̀ ọjọ́bọ̀ nílẹ̀ South Africa kọ́kọ́ ṣàkọsílẹ̀ ẹni tó ní àrùn ọ̀hún fún ìgbà àkọ́kọ́ bẹ́ẹ̀ ni ara ẹni ọ̀hún ti ń yàtọ̀ tó sì tẹ̀lé ohun tó ń gba ìtọ́jú lọ́wọ́ wípé tó bá pẹ́ tó sì yá ó ṣeé kí ara rẹ̀ yá gágá àmọ́ aya ẹni tí ó kọ́kọ́ kó àrùn ọ̀hún ní orílẹ̀-èdè South Africa pẹ̀lú ti lùgbàdì àìsàn kòrónà báyìí ọkọ̀ ojú omi ìgbafẹ́ ńlá tí àrùn kòrónà ọ̀hún ti kọ́kọ́ dé bá àwọn ènìyàn nínú rẹ̀ ní ilẹ̀ Amẹ́ríkà ti fún láṣẹ láti lọ gúnlẹ̀ bí orílẹ̀-èdè New York ṣe kéde ètò ìlera kò fararọ bí àkọsílẹ̀ àwọn tó ní àrùn ọ̀hún ṣe kọjá irinwó báyìí àrùn kòrónà tó ti wá di tọrọ fọ́kálé láàrin ìgbà ráńpẹ́ tó bẹ́ sílẹ̀ báyìí ti wọ ọgbọ̀n ìpínlẹ̀ ní United States ó sì ti gbẹ̀mí ènìyàn mọ́kàndínlógún bí olú ìlú Amẹ́ríkà ti kéde ìbẹ́sílẹ̀ àrùn ọ̀hún fún ìgbà àkọ́kọ́ èyí tí ó wá jẹ́ kí ó yí àwọn orílẹ̀-èdè náà ìdí tí ìjọba fífi òfin de àwọn ètò àti ẹyẹyẹ ìta gbangba àwọn arìnrìn àjò wọ ìbòjú láti dáàbò bo ara wọn lọ́wọ́ àrùn COVID-19 ìyẹn corona lẹ́yìn ìgbà tí wọ́n ti dé sí pápákọ̀ òfurufú lax ní ìlú Los Angeles California ní ọjọ́ karùn-ún oṣù kẹta ọdún 2020 ọkọ̀ ojú omi ńlá Grand Princess Cruise eléyìí ti ṣe àkọsílẹ̀ àrùn COVID-19 mọ́kànlélógún ní àwọn tó wà nínú board 19 bẹ́ẹ̀ ni ọmọ ilẹ̀ Amẹ́ríkà méjì ló wà nínú àwọn márùndínláàdọ́ta tí wọ́n ṣe àyẹ̀wò fún ìjọba ilẹ̀ Amẹ́ríkà ló pàṣẹ kí ọkọ̀ ojú omi ìgbafẹ́ ọ̀hún sì dúró sórí omi tí kò jìnnà sébùté San Francisco níbi tó yẹ kó gúnlẹ̀ sí ní ọjọ́ àbámẹ́ta lẹ́yìn ìrìn àjò ọjọ́ mẹ́rìnlá lọ sí orílẹ̀-èdè Hawaii níbi tí ìròyìn ti jáde pé ọ̀kan nínú àwọn tó wà nínú rẹ̀ ti kó àrùn kòrónà ó sì gbẹ́mìí mì àmọ́ báyìí ọkọ̀ náà ti lọ sí Auckland láti já àwọn ènìyàn inú rẹ̀ sílẹ̀ kí ìwòsàn àti ìtọ́jú tó péye lè bẹ̀rẹ̀ fún wọn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó wá láti ilẹ̀ United States of America. ní báyìí ẹ jẹ́ kí a dánu dúró díẹ̀ nígbà tá a padà dé ìròyìn sì ń tẹ̀síwájú ẹ ìkàlẹ̀ lọ́dẹ̀ẹ́.